òní gángan lọ́jọ́ bí mi ọpẹ́ mi mo máa ń dúpẹ́ o ọba tó fún mi láàyè àtàǹfààní tí mo fi lè wá títí di ọjọ́ èní o tí ò jẹ́ kí wọ́n gbé mi gbìn bíṣu a ní kó tó di pé màmá bí mi àìmọye wu tí màmá ti là kọjá o àìmọye òkèlè tí màmá mi ò lè gbé mi o kò dẹ̀ ló ń ka àti màmá tún bí dànù nínú oyún kan tó pàdé wa rọ̀bì tán wá kí wọ́n kó àwọn èèyàn ń kígbe o tí wọ́n kí màmí pé màmá mi kú ewu ọmọ bọ̀bọ́ lẹ́bi sáyé kó ewu ọmọ tí wọ́n kí màmá ń lo fún àṣàbàbí tí màmá fi ń jó tí bàbá fi ń yọ̀ omi tí ó dànù tí àgbẹ̀ náà fọ̀ o tó ń bá rántí ayọ̀ lọ́jọ́ tí wọ́n bí mi o màmá ò mà lè má sọjọ́ bí mi má sọjọ́ bí mi. happy birthday to my humble self Ojo Òjó Ògúnmọ́lá ayékòótọ́ bàbá jàkúsì èdòlójàkú màmá tòmátò.